abọ̀gà fún ètò rẹ nínú ayé wa abọ̀gà fún ọ̀rọ̀ rẹ abọ̀gà fún orúkọ rẹ abọ̀gà fún májẹ̀mú rẹ gbọ́ fún ìṣẹ́gun rẹ tó fún wa lórí àgbélébùú fún ọwọ́ tún agbára ìwọ ọlọ́run ní àṣálẹ́ yìí agbọ̀gà fún ojúmọ́ òní fún orí ńlá ètò ìṣínú ayé wa ẹni máa ń ṣọ́ọ̀lì lórúkọ jésù olùwàgbọ̀pẹ̀ owó bàbá ìwọ tọ̀ wá ọ̀la gbójú wa sókè sí o a fẹ́ rí ọ ni a fẹ́ kó sọ̀rọ̀ ààrẹ di mímọ̀ a fẹ́ kó bú jáde olúwa lónìí olúwa náà agbára rẹ jáde yáa rí ọ̀nà ìṣẹ́gun ńlá a rí ọ̀nà ìdáǹdè ńlá jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú ìṣẹ́gun wá ìran rẹ lógo bàbá a ó sì gbé ọ̀gá a ó sì yan lógo láì lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín ọmọ nínú sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní àárọ̀ yìí fún ọlá tó ṣe ayé wa fẹ́ ká gbé orúkọ rẹ̀ ká I want us to lift our voice before God of heaven fẹ́ ká dúpẹ́ fún ètò tó ní fún wa fẹ́ ká dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ tó dájú lórí ayé wa fẹ́ ká dúpẹ́ fún ohun tí ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí ọlọ́run ń ṣe inú ayé wa fẹ́ ká gbé ga fún ńlá èyí tó ń ṣe inú ayé wa èyí tó ń ṣe inú ayé ọmọ èyí tó ń ṣe inú ayé ẹbí ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore gbogbo oore gbogbo tó pọ̀ ní ìgbà gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní ńlá ìtarí gbà níwájú rẹ̀ sẹ́ olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olówó ṣeun ẹ ká yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí oore ọ̀fẹ́ látàrí gbà ìdá ti mojúbọ rẹ̀ láti gbà wá lọ́wọ́ òkùnkùn láti kó wá sínú ìmọ́lẹ̀ bí wọ́n ká gbé ọlọ́run ga pé jésù ò ṣe o ẹni mọ́ ísírẹ́lì ò mọ̀ ṣe o wọ́n tó pọ̀ nígbà tágbára ò ṣe o wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ ò mọ̀ ṣe àyàn fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àyàn fún ìṣẹ́gun ìwọ ọlọ́run àyàn fún ìdáǹdè ìwọ jésù lórí ayé wa ọmọ ọlọ́run bẹ̀rẹ̀ sí gbé jésù ga fún tó ṣe ní ayé rẹ ṣe bẹ́ẹ̀ kó yìn fún àǹfààní ńlá ètò orí gbà níwájú rẹ̀ pé fún ọ̀rọ̀ rẹ̀ tó dájú àti ṣẹ́gun rẹ̀ ní gbogbo ọ̀nà. Let's lift our voice and just begin to bless the Lord. Bẹ́ẹ̀ ká gbéga pé Olúwa ṣeun, ẹni mọ Ísírẹ́lì ó mà ṣe, ẹni mọ Ísírẹ́lì ó mà ṣe, lórí ayé mi ó mà ṣe, lórí ayé àwọn ọmọ mi ó mà ṣe, lórí ilé mi ó mà ṣe, lórí iṣẹ́ mi ó mà ṣe. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga, bẹ́ẹ̀ kó yìn ín olúwo mà ṣeun fúre rẹ pọ̀ lórí ayé mi olúwo ṣeun fúre rẹ pọ̀ nílé mi olúwo ṣeun fún àǹfààní ńlá tí mo rí gbàṣẹ bẹ́ẹ̀ kò yìn bẹ́ẹ̀ kò gbéga bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣẹ pẹ̀lú ọmọ Ísírẹ́lì ò tó pọ̀ nípa ti agbára ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́ ìwọ tó ní gbogbo èèyàn lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olùgbàlà ó ṣé ó ṣé bàbá ó ṣé nu ilé mi ó ṣé lórí ọmọ ó ṣé lórí ẹbí ó ṣé lórí ará ó ṣé lórí ọ̀rẹ́ bẹ́ẹ̀ ká ọlọ́run yìí forí ńlá tí ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nú ayé rẹ ni forí ńlá tí ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí iṣẹ́ rẹ ni fún láti ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé rẹ ni pé kó dúpẹ́ fún oore ńlá yìí oore tó pọ̀ níwà àti agbára dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ kábíyèsí oṣù kábíyèsí oṣù kábíyèsí oṣù ìwọ tó pọ̀ nípa àti agbára ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́ jésù màṣẹ jésù màṣẹ jésù màṣẹ jésù mà ṣe olùgbàlà mà ṣe o olùgbàlà mo yàn ọ́ mo yàn ọ́ fún ìṣẹ́gun rẹ lórí ayé mi mo yàn ọ́ fún ìdáǹdè rẹ mo yàn ọ́ fún ògo rẹ bàbá olùgbàlà mà ṣe o dúpẹ́ ọlọ́run yìí olùgbàlà ó ṣe ẹni máa Ísírẹ́lì ó ṣe o ẹni máa Ísírẹ́lì mo yàn ọ́ ẹni máa Ísírẹ́lì mo gbé ọ gbẹ́ fún àǹfààní ńlá tó rí gbàṣẹ́ gbẹ́ fún orí ọ̀fẹ́ tó dájú gbẹ́ fún àǹfààní tó pọ̀ gbẹ́ fún ọwọ́ agbára rẹ̀ polówó oṣù wọ́n tó pọ̀ nípa ti agbára wọ́n tó lágbára lórí ohun gbogbo wọ́n láfi gbogbo èyí fún láàárọ̀ yìí let's lift our voice and give that praise to him let's exalt him that is worthy to receive it ó tó bẹ̀rẹ̀ láti gbà á pé jésù ṣe o ọba tó pọ̀ nípa ti agbára olùgbà ló máa ṣe olùgbà la mú yàn mo gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ mo gbé ọ̀gá fún àánú ńlá mo gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ yìí fún orí ọ̀fẹ́ tó fún mi fún àǹfààní láti mo rí gbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe jésù mà ṣe o Lord I worship you. Lord, I exalt you. Lord, I magnify you. Lord, I honor you. Gbé fún orí ọ̀fẹ́ yìí, olùgbàlà ó ṣe, olùgbàlà ó ṣe o, ọlọ́run mo yàn ọ́, ẹ ká yin Jésù yìí lógo, ẹ ká gbéga fún tóbi tó báyé rẹ dé, ẹ ká dúpẹ́ ibi tó ń báyé wa lọ, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí, ọba tó fìgbà kan fi wá sílẹ̀ fún ìgbà kan rí ọba tí ò jẹ́ kí ìpinnu òkú kó ṣẹnu ayé wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mo fi ọpẹ́ fọ́ wọ́n lọ ní gbogbo ọpẹ́ lónìí gbogbo òyìn mú ni mo fi fún wọ́n ní gbogbo ògo gbogbo ògo ìwọ lónìí gbogbo ọlá lónìí òun ló ní ẹyẹ ká fi fún ó tó bẹ́ẹ̀ láti gbà á ó ju bẹ́ẹ̀ lọ ìyìn yẹ Jésù ṣe ìyìn yẹ lórí ayé mi ìyìn yẹ ọ́nà ilé mi ẹ̀yin yọ́nú ayé àwọn ọmọ mi gbogbo bọ́lọ́wọ́ ọlọ́run bọ́lọ́wọ́ jésù yìí olùgbàlà ó ṣe olùgbàlà ó máa ṣe olùgbàlà mú ìyàn kábíyèsí ó ṣe olùgbàlà ó ṣe olùgbàlà ó ṣe olùgbàlà ó ṣe mo yàn fún orí ọ̀fẹ́ mo yàn fún àǹfààní ńlá tó fún mi o jésù ó ṣe o jésù ṣé o jésù ṣé o jésù ṣé o olúwa wa dúpẹ́ lọ́wọ́ rẹ olúwa yìn ọ́ olúwa gbé ọ̀gá láàárọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ rẹ sẹ́ kábíyèsí ṣé o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ṣé o máa yìn ọ́ alágbára ga fọpẹ́ fún ọ ìwọ tó bẹ́ẹ̀ ìwọ tó bẹ́ẹ̀. Jésù ṣe o Jésù ṣe o Oh. tó pọ̀ nígbà tágbá. Lift your voice and ten. Dúpẹ́ lọ́wọ́ Jésù mọ̀ ṣeun ọba tó pọ̀ nígbà tágbára. Jésù àyàn ọ̀fun orí ńlá. Jésù agbé ọ̀gá fún ìyanu rẹ bàbá. Olúwo mọ̀ ṣeun. Ẹni máa ń Ísírẹ́lì wọlá gbéga láàárọ̀ yìí. Ẹni máa ń wọlá yìn lógo. Ẹni máa ń wọlá fi ọpẹ́ fún ẹni máa Ísírẹ́lì wọlá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ fúre gbogbo bó o ti ń ṣe inú ayé wa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ olórí ayé Jésù mo wá júbà rẹ̀ olórí ayé Jésù mo wá júbà rẹ̀ bí o ṣe ń ti ìwọ mà ní ọpẹ́ yẹ fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi ó mà ṣeun olórí ayé Jésù àjùbà olórí ayé. sí ọ olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa dárí forgive me all my sins o God ẹ ká pe Jésù láàárọ̀ yìí that in any areas of life that we have sinned against him that Lord Jehovah God forgive every sin olúwa dárí àṣírí mi jì mí ẹ pe orúkọ Jésù dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sin before you all my iniquity before you ẹ ká pe Jésù olúwa dárí àṣídé mi all of my sin o oh God ẹ porúkọ jésù dáadáa olúwa dárí ẹ̀ṣẹ̀ mi father forgive me all my sins ẹ porúkọ jésù dáadáa lord jehovah god forgive me all my iniquities lord forgive me all my trespasses ẹ porúkọ jésù olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì gbogbo àṣírí mi gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo let's lift our voice and begin ask the lord the lord jehovah god to forgive us all our sins the lord jehovah god to forgive us all our iniquities the lord jehovah god to forgive us all our trespasses and transgression before jehovah god gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo olúwa dáríjì ẹ̀jẹ̀ jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn lò láti mú ìjìyà wá tàbí ìdájọ́ wá. every sin that the accuser is using against you to bring judgment, to bring punishment. Let's ask the Lord, the Lord Jehovah God, to wash those sins in His blood. Kí Jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ náà rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kó ṣàn lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Gbogbo ẹ̀ṣẹ̀ rán. Gbogbo ẹ̀ṣẹ̀ rán. Ẹ porúkọ Jésù. Ó yẹ ó yẹ ẹ sọ fún Ọlọ́run. The Lord should forgive every sin. gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo bàbá olúwa dáríjì gbogbo àṣídé mi gbogbo èyí tí olùfisùn ń lò lórí ayé mi every sin that the accuser is using against your life every sin that the accuser is using against your children gbogbo ẹ̀ṣẹ̀ tí ọ̀tá ń lò lórí ayé ọmọ rẹ that Lord you have got to forgive right now ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ the blood of Jesus wash away every sin ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. The blood of Jesus wash away every sin. Ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. The blood of Jesus wash away every sin. Ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. The blood of Jesus wash away every sin. Ẹ̀jẹ̀ Jésù pa gbogbo àṣírí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. Lift your voice and pray to God that the blood of Jesus to wash away every sin. ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́ all of my sin before thee gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run the Lord to forgive right now Olúwa dárí àṣírídé mi jì ẹ̀jẹ̀ rẹ kó fọhùn fún ayé mi ẹ̀jẹ̀ rẹ kó fọhùn let your blood speak for me tonight ẹ̀jẹ̀ rẹ kó fọhùn lórí ilé mi ẹ̀jẹ̀ rẹ kó fọhùn ní ayé àwọn ọmọ mi somebody pray to God that the blood of Jesus to speak for you. ẹ̀jẹ̀ Jésù fọhùn nítorí tèmi lónìí somebody open your heart to me kí ẹ̀jẹ̀ Jésù kó bẹ̀rẹ̀ sí fọhùn nínú ayé rẹ ẹ̀jẹ̀ Jésù kó fọhùn lórí iṣẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù kó fọhùn nínú ayé ọmọ rẹ Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn fún mi lónìí ẹ̀jẹ̀ Jésù fọhùn lórí ayé mi let that blood begin to speak concerning you that blood begin to speak concerning your life that blood begin to speak concerning your children that God begin to speak concerning your family ẹ̀jẹ̀ náà kó fọhùn jáde ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù fọhùn torí tèmi ní orúkọ Jésù kó pa olùfisùn lẹ́nu mọ́ to silent accusers of your life kó pa olùfisùn lẹ́nu mọ́ lórí iṣẹ́ mi to silent there be accuser in your home kó pa olùfisùn lẹ́nu mọ́ lórí ọ̀nà gbogbo ìwọ ẹ̀jẹ̀ Jésù let that blood speak for you if the blood speak better thing tí ẹ̀jẹ̀ náà bá ń fọ ohun rẹ̀ jáde ó dẹ kó fọ lórí ayé rẹ lónìí ripatoli masai dẹbàkáyà ó dẹ kí ẹ̀jẹ̀ náà kó fọ ohun rẹ̀ jáde nítorí ayé ọmọ rẹ lónìí ẹ pe orúkọ jésù ẹ̀jẹ̀ jésù fọ ohun torí ayé mi let that blood speak concerning you rapatoli masai dẹbàkáyà ẹ̀jẹ̀ jésù fọ ohun ní ọ̀nà mi gbogbo la predo yabo fọ ohun àánú jáde. Let that blood speak for you. Go fọ wọn àná jáde. Let that blood speak for your life. Go fọ wọn àná jáde. Let that blood speak for your home. Ìwẹ̀ ẹ̀jẹ̀ Jésù. Iko toto tolimaka sande yaba. Somebody open your heart to pray. Kí Jesus Jésù kó fọ wọn Let that blood speak concerning you. Let that blood speak concerning your life. Let that blood speak concerning your children. Let that blood speak concerning your family in the name of Jesus ẹ̀jẹ̀ Jésù fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ fọhùn Olúwa jẹ́ rẹ fọhùn nítorí ayé mi lónìí nítorí ayé ọmọ mi lónìí nítorí ọ̀nà mi lónìí nítorí iṣẹ́ mi lónìí ní orúkọ Jésù let our God begin to speak ní orúkọ Jésù ó fọhùn fún ọ níbi tí ayé ti ń pe ayé rẹ lẹ́jọ́ where they are calling your life for judgment ibi tí ayé ti ń dẹ lẹ́jọ́ lónìí let our blood speak for you ẹ̀jẹ̀ náà fọhùn fún mi ní orúkọ Jésù fọhùn ọ̀dáláre fún ayé mi fọhùn ìtúsílẹ̀ nú ayé àwọn èèyàn yìí angalabagaba speak the voice of deliverance the voice of power of liberty in the name of Jesus ẹ̀jẹ̀ náà kò fọhùn. kó pa ọ̀tá lẹ́nu mọ́ ní orúkọ Jésù ẹ̀jẹ̀ náà kó ṣàn lórí ayé rẹ lónìí àìlèmọ̀ kó ṣàìtayàbà kó mú àánú jáde kó mú orí ọ̀fẹ́ jáde ẹ̀jẹ̀ Jésù gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ orúkọ Jésù ẹ pọ orúkọ Olúwa mo tọ̀ wá jẹ́ rí ọ Olúwa jẹ́ rí ọ bàbá Olúwa jẹ́ rí ọ mo fẹ́ rí ọ ni Olúwa jẹ́ rí ọ olúwa jẹ́ rí ọ láàárọ̀ yìí ayé mi bá ọlọ́run jẹ́ kí jẹ́ bá ayé mi pàdé olúwa bá ayé mi pàdé lónìí ẹ kọ jésù mayala makashanti yabagaba Let daughter back i want to see you oh god let me have that divine encounter with you olúwa jẹ́ kí n rí àánú gbà olúwa jẹ́ kí n rí àánú gbà ẹ pe orúkọ jésù pé kí ọlọ́run kó mú àánú jáde àánú ńlá kó fọhùn ní gbogbo ọ̀nà sẹ́ borúkọ jésù olúwa ṣàánú fún ayé mi láàárọ̀ yìí ayé mi ráàánú gbà gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa jẹ́ ráàánú gbà bàbá jẹ́ ṣe láàárọ̀ yìí o ẹ porúkọ jẹ́ ńláàánú gbẹ̀sẹ́ ọlọ́run àánú ṣàánú fún mi ọlọ́run àánú ṣàánú fún mi the word of God declared that the mercy of the Lord endured forever forever God is going to be a merciful God forever even the world comes to an end he will never change his attribute kò ní change pé ọlọ́run ò ní ṣàánú mọ́ títí ayérayé ni àánú ọlọ́run aláàánú ni ìbí ìwọ ni ọlọ́run àánú olúwa ṣàánú fún mi mi rí ẹni tó pè fún àánú tó gbójú kò lára wọn ibùdó ẹlẹ́ṣẹ̀ tó burú jáyì tẹ́ pé minute kò ṣe kankan láyé ẹ̀ rí ìkà ló ṣe die minute ó béèrè fún àánú yẹn ó sì rí gbà ó lè apá ọ̀tún yẹn kò sí nǹkan tó ṣe ó bú jésù ọgán hallelujah òun gangan ó bú jésù kó tó ronú pùwàdà òun àti kejì ẹjọ́ bú Jésù ni kó n tó ronú pé <laughs> ẹ dàpẹ́ àwa àkànṣe ọ̀kan ẹ ṣàánú fún un lójú ẹsẹ̀ ó ní lónìí lónìí lónìí ìwọ pàdé mi parí lónìí is the first person ẹ pe orúkọ Jésù aláàánú ni ó ṣàánú fún mi aláàánú ni ó ṣàánú fún mi aláàánú ni ó ṣàánú fún mi ìgàdàbàgàbà ó ṣàtàyàbà ẹ pe orúkọ Jésù yìí màkàlì màsáìdà ẹ pe orúkọ àánú àánú Olúwa fi àánú bí ọ̀rọ̀ mi wò ask for that mercy of God pray for the mercy of God over your life Olúwa ṣàánú fún mi kí ayé mi jáde wá fún mi Olúwa ṣàánú fún kémi náà rí ẹ̀tọ́ tèmi gbà Olúwa ṣàánú fún mi kí ó kú ònú ìyà ẹ pe orúkọ Jésù Olúwa ṣàánú fún mi kí ayé mi kó kú ònú ẹ̀gàn olúwa ṣàánú mi kí èmi náà bọ́ lọ́wọ́ òkùnkùn olúwa ṣàánú mi kí èmi náà bọ́ lọ́wọ́ ogun ẹ pe orúkọ jésù bíi tẹ wá sẹ́ ó yá àánú ọlọ́run máa bọ̀ wá àánú ọlọ́run máa bọ̀ lórí ayé àwọn ọmọ mi gbogbo àánú ọlọ́run máa bọ̀ lórí iṣẹ́ mi gbogbo àánú ọlọ́run máa bọ̀ pray for the mercy of God ẹ jẹ́ ráàánú ìgbà èmi náà fẹ́ rọmọ bí láyé ẹ jẹ́ ráàánú ìgbà èmi náà fẹ́ nu ohun tó ń pè ní àṣeyọrí ẹ jẹ́ ráàánú ìgbà Can you lift your voice and pray? Can you lift your voice to Jesus? Ó yá pé orúkọ Jésù. Ó dá kí ayé yín kó ráàánú gbà. Ẹ pe orúkọ Jésù. Ẹ ṣàánú fún mi. Ní orúkọ Jésù, Olúwa ṣàánú fún mi. Ọmọlọ́run lanu kó gbàdúrà sẹ́. Àánú Ọlọ́run máa bọ̀ lórí ọ̀rọ̀ mi. Ìkọ́tẹ̀lẹ̀ màá sí ntẹ̀lẹ̀bọ̀. Mi kò mi gbúdọ̀ gbé ayé lásán. Ó yá ó yá bolẹ̀ wá. Ẹ pe orúkọ Jésù. Àánú Ọlọ́run máa bọ̀ olúwa ṣàánú fún mi ẹ pe orúkọ jésù ẹ jẹ́ ráàánú gbà ẹ jẹ́ ráàánú gbà ẹ jẹ́ ráàánú gbà ẹ jẹ́ ráàánú gbà ẹ jẹ́ ráàánú gbà ẹ pe orúkọ jésù olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún ayé ọmọ mi gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù gbogbo ohun tó ń yọ mí lẹ́nu ẹ pé orúkọ Jésù olúwa yanjú ẹ lónìí ẹ pé orúkọ Jésù gbogbo ohun tó ń dà tó mú ọkàn mi pòrúurú olúwa mú ìfòyà mi kúrò take away my fear o God olúwa mú ìfòyà mi kúrò mú ẹ̀rù mi kúrò ẹ̀rù ọjọ́ láti ń bọ̀ ẹ pé Jésù olúwa mú kúrò take away my fear ẹ orúkọ Jésù dáadáa mi tẹ wá olúwa mú ẹrù mi kúrò lóru èní láàárọ̀ yìí gbogbo tó ń dààmú tó ń mú ọkàn mi porúrú gbogbo tó ń mú mi tó tó ń gba omi jẹ́ lójú mi but everything that makes you to cry olúwa yanjú ẹ lóru èní bá yanjú ẹ ẹ yanjú ogun náà pàpàtà ẹ pọ orúkọ Jésù olúwa náwó agbára jáde náwó agbára jáde jẹ́ ń rí ọ láàárọ̀ ìyanjú ọ̀rọ̀ mi láàárọ̀ ìparí iṣẹ́ rẹ nú ayé mi complete your work in my life perfect your work in my home ẹ pe orúkọ Jésù Olúwa parí iṣẹ́ rẹ lónìí gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa Jésù bá àìní mi pàdé ọmọ Ọlọ́run ṣẹ́gun fún mi mo ní Jésù gbá àìní mi pàdé sẹ́ ọmọ ọlọ́run ṣẹ́gun rẹ̀ gbogbo gbogbo ohun tó yọ ayé mi lẹ́nu ọmọ ọlọ́run ṣẹ́gun rẹ̀ ó yá gbàdúrà. labor lónìí Lord let it come to an end ọ̀pọ̀lọpọ̀ àjọ tó ti tẹ ẹlẹ́mìí tó ti dénú ayé ló ti ń bá ló ti ń bá ló ti ń ló ti ń bá ogun ọ̀sìn kan ẹ̀wọ̀n àti kékeré ló ti ń bá ogun bọ̀ ẹ pe orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí ogun náà ṣẹnu ayé mi ogun tó yẹ pé ó bọ ọjà gangan àti àti mọ màmá ó nira díẹ̀ mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ lọ́ba yìí ó ó yá ẹ pe orúkọ Jésù Olúwa tẹrí ogun náà bánú ayé mi ogun tí ò fẹ́ ogun tó ń tẹ̀lé ayé mi kiri that battle that been following your life around gbogbo ogun tó ń tẹ̀lé ọ̀nà mi kiri gbogbo ogun tó ń tẹ̀lé iṣẹ́ mi kiri gbogbo ìṣe tó fi ayé mi sínú ogun whatever thing that put your life in battle ẹ pé gbogbo ọ̀rọ̀ tó fi ayé mi sínú ogun olúwa ṣẹ́gun ẹ̀ láàárọ̀ yìí kó o lè bá mi ṣẹ lónìí èmi náà fẹ́ mọ ohun tán pè ní òmìnira I want to know what they call freedom èmi náà fẹ́ mọ ohun tó ń pè ní ìbùkún mo fẹ́ mọ̀ tó ń pè tó ń pè ní ìbùkún you want to know what they call blessing ayadabagababa sontoyaba olúwa ṣẹ́gun ẹ̀ lónìí olúwa gbé mi lónìí orúkọ jésù orúkọ jésù dáadáa ọbọláwọn ṣẹ́gun ogun ayé mi àìní mi ni kò bá pàdé o ẹ pe orúkọ jésù mi tẹ wá àìní mi ni kò bá pàdé. ẹni máa Ísírẹ́lì tó pọ̀ nípa tagbára àìní mi ni kó bá pàdé ẹ fi orúkọ Jésù sẹ́ àìní mi ni kó bá pàdé kó bá mi ṣẹ́gun gbogbo ogun náà àìní mi ni bá pàdé kó bá mi ogun náà bá àìní mi ni bá pàdé mi sókè fún rere àìní mi ni bá pàdé kó lànà ńlá kó ayé kó gbé orí mi sókè fún rere sẹ́ ọmọlọ́run níbo ló wà olúwa báyìí ní ìmí pàdé yanjú ọ̀rọ̀ mi ọdún yìí yanjú ọ̀rọ̀ mi oṣù yìí yanjú ọ̀rọ̀ mi ayé yìí ẹ pe pàdé kí ayé mi kí ogun ìwọ ìjà ogun ẹ pe orúkọ jésù ìwọ wá jà palẹ̀mọ́ gbogbo ọwọ́ ogun tí ń dààmú ọkàn mi gbogbo ogun tó ń dààmú iṣẹ́ mi gbogbo ogun tó ń dààmú ayé mi lónìí ẹ pe orúkọ jésù kó palẹ̀mọ́ ìwọ ogun náà wọlẹ̀ ṣàánú fún mi bàbá ó ṣàánú fún mi bàbá olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí olúwa ṣàánú lórí iṣẹ́ ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù olúwa ṣàánú ọ̀nà ayé àwọn èèyàn yìí ní orúkọ jésù olúwa ṣàánú ayé àwọn èèyàn yìí àánú kó fọ ọ̀nà ayé yín lónìí gbogbo ọwọ́ ogun kó padà gbogbo ọwọ́ èpè kó padà ẹ pe orúkọ jésù gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ pe orúkọ jésù olúwa fire fún ayé mi kí ayé mọ̀ pé mo ní ọ. In Psalm 86 verse, verse 17, he says, Show me a token for good that they that hate me may see it àwọn tó nípò lè jẹ́ nǹkan kan kọ́ wá rírì yẹn nú ayé rẹ̀ Lord show me show me a token for good fèrè kan ayé mi bàbá ẹ gbére lé mi lọ́wọ́ ibi tọ́ta pé mi lè jẹ́ èèyàn mọ́ ibi tọ́ta pé o lè dé mọ́ ẹ olúwa mú mi jù bẹ́ẹ̀ lọ ibi tọ́ta pé ayé sọ pé mi lè dé olúwa mú mi jù bẹ́ẹ̀ lọ ohun tó ayé sọ pé mi lè ní mọ́ olúwa mú mi ní.

ó yẹ gbére ayé mi lọ ní orúkọ Jésù ire ayé mi jáde wá ire ayé mi jáde wá ire ayé mi jáde wá ire ayé mi jáde wá ire ayé mi jáde wá ire ayé àwọn èèyàn jáde wá ire yìí kò jáde wá fún mi ó yá let God show you a token for good olúwa fèrè ràn mí ẹ gbére lé mi lọ́wọ́ náà ọdún yìí ẹ gbére lé wọn lọ́wọ́ ire ayé yìí kó lóra kó gbélé yín lọ́wọ́ ire ayé yìí kó lóra kó gbélé yín lọ́wọ́ ó yẹ ríra ayé yín gbà ìrètẹ́ tí ń wá kí látijọ́ yìí ìrètẹ́ tí ń gbàdúrà fún ìrètẹ́ bẹ́ẹ̀ kó ti ṣẹlẹ̀ lórí ọmọ ní orúkọ Jésù ọ̀run kó mú jáde wá ire gbogbo jáde wá ire gbogbo jáde wá ire gbogbo jáde wá ire gbogbo jáde wá ire gbogbo jáde wá ìwọ agbára ìdíwọ́ every power of hindrances ìwọ agbára ìdènà ó yẹ jáde ẹ fi ọ̀nà lẹ̀ ẹ fi ayé àwọn èèyàn lẹ̀ ní orúkọ Jésù ẹ fi ọ̀nà lẹ̀ ẹ fi ayé àwọn èèyàn ilẹ̀ gbogbo agbá ìdíwọ́ gbogbo agbá gbogbo agbá ìdí gbogbo nkóhùn èyí tó ń dí ògo yìí lọ́wọ́ that is robbing them of their blessing that is robbing them of their glory èyí tí ń jà wọ́n lólè orí èyí tí ń jà wọ́n lólè ògo èyí tí ń jà wọ́n lólè ìbùkún yìí ní orúkọ Jésù èyí tí ń fa ire ìsẹ́yìn gbogbo agbá náà kó di asán lórí iná ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù ọ̀run kò sọ di asán nínú ayé yín ní ọ̀nà yín gbogbo ọ̀run kò sọ di asán lórí iṣẹ́ yín lónìí ọ̀run kò sọ di asán lórí ọ̀nà yín lónìí ọ̀run kò sọ di asán wàá gbà tó ń di ayé àwọn èèyàn lọ́wọ́ wàá gbà tí ń jírí ayé wọn gbé wàá gbà tí ń di ògo lọ́wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ó yẹ wọlé ó yẹ wọlé ó yẹ wọlé ó yẹ wọlé. ó yẹ wọlẹ̀ háì ó yẹ wọlẹ̀ gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa ẹ e porúkọ jésù gbogbo èèyàn tí ayé bẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí tèmi àti èèyàn tó fi ara rẹ̀ jì láti gbógun tèmi olúwa dìde mọ́ wọn lónìí ẹ e pe orúkọ jésù bíi tẹ́ wà sẹ́ gbogbo àwọn tó fara rẹ̀ jì ẹni tí ayé gbèdìdì láti tì ọ́ ṣubú olúwa kọlúwa kó lu agbára rẹ̀ lórí wọn lónìí gbogbo èèyàn tó dó ti iṣẹ́ rẹ̀ gbogbo ẹni tó fi ara rẹ̀ jì èyí tó fi ara rẹ̀ jì pé àníṣe pò lè ju bó ṣe wà lọ èèyàn ìkà àwọn ènìyàn ìjẹ́ lórí ọ̀rọ̀ mi olúwa dójú tì wọ́n olúwa dójú tì wọ́n olúwa dójú tì wọ́n olúwa dójú tì ogun náà olúwa dójú tì ogun àrọmọbí yìí ojú tì ogun àrọmọbí nú ayé àná lẹ́yìn ó di ọlọ́mọ yíkàbá bàbá wo ṣàtàyàbá ẹ pe orúkọ jésù olúwa dójú ti àwọn èèyàn ìkà yìí gbogbo àwọn èèyàn ìjẹ lórí ayé mi gbogbo ẹni tó fara ẹ̀jì fún ìṣubú rẹ gbogbo ẹni tó fara fún ìṣubú ayé ọmọ rẹ gbogbo agbágbá tó fẹ́ kó fi kó fi rọrùn gbádùn ayé rẹ lónìí olúwa dójú ti ogun náà olúwa dójú ti agbára náà olúwa èèyàn jẹ̀bi náà ẹ pe orúkọ jésù lọ́wọ́ ogun alẹ́ ni má dẹ̀yìn yìí ẹ pe orúkọ jésù olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí lọ́wọ́ ogun alẹ́ ni má dẹ̀yìn olúwa gbà àwọn èèyàn yìí lọ́wọ́ ogun alẹ́ ni má dẹ̀yìn ogun alẹ́ ni má dẹ̀yìn ogun ìran ogun ẹ̀jẹ̀ ní orúkọ jésù gbáyé àwọn èèyàn yìí olúwa kólúwa tú yín sílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ogun náà lọ́wọ́ agbára náà agbára náà kó di asán agbára tó fẹ́ kó gbádùn rí agbára tó fẹ́ kó láṣeyọrí agbára tí o fẹ́ kó débi ayọ̀ rẹ ní orúkọ Jésù ogun náà kó bẹ̀ sí tẹríba kó bẹ̀ sí tẹríba ogun náà kó bẹ̀ sí tẹríba gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù dìde dìde dìde ẹ ẹ ẹ ẹ ẹ Jésù kó dìde Jésù dìde nítorí ọ̀rọ̀ mi jẹ́ kí àwọn ọ̀tá mi kó túká lónìí. Arise, O oh God, let the enemy of my life be scattered. Olúwa dìde àwọn ọ̀tá ilé àtọ̀tá èdè bóyá Olúwa tú wọn ká. Ẹ pé orúkọ Olúwa tú àwọn ọ̀tá ká. Kó Olúwa kó dìde kó tú àwọn ọ̀tá mi ká. Olúwa kó dìde kó tú àwọn. ayé mi lọ́wọ́ lọ́mọ́táyọ̀ lọ́wọ́ ránṣẹ́ mi lọ́wọ́ ẹ pe orúkọ Jésù olúwa ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ kó fún mi ní ìṣẹ́gun ràn mí lọ́wọ́ kó tú mi sílẹ̀ ràn mí lọ́wọ́ kó mí sàn ràn mí lọ́wọ́ kó já mi nídè ràn mí lọ́wọ́ kó ìrànlọ́wọ́ lórúkọ jésù kó dìde fún ọ ẹpì orúkọ jésù olúwa ràn mí lọ́wọ́ ayé mi kó ráàánú láì gbà ẹpì orúkọ jésù olúwa ràn mí orúkọ jésù bí tẹ kó dìde fún ayé mi orúkọ jésù ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ẹ pe orúkọ Jésù fún ìrànlọ́wọ́ ńlá yẹn ìrànlọ́wọ́ yẹn lórúkọ Jésù kó dìde fún ayé rẹ ẹ pe orúkọ Jésù ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi ńlá ló dìde fún ayé mi help from a big place help from a big place arise for your life ní orúkọ Jésù ìwọ ìrànwọ́ ńlá ní orúkọ Jésù níbi gíga sẹ́ ẹ fi orúkọ Jésù kó dìde fún ayé mi ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi gíga níbi gíga ẹ fi orúkọ Jésù kó dìde fún ayé mi ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi gíga kó dìde fún ọ̀nà yín lónìí ìwọ ìrànlọ́wọ́ ńlá níbi gíga ẹ fi orúkọ Jésù ìlọ́wọ́ lórúkọ Jésù kó dìde fún yín níbi gíga sẹ́ let there be help in a great place for your life let there be help in the name of Jesus ìrànlọ́wọ́ lórúkọ Jésù kó dìde fún ọ̀nà yín gbogbo Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde ní gbogbo ọ̀nà Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde ní gbogbo ọ̀nà Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde ní gbogbo ọ̀nà Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde ní gbogbo ọ̀nà Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde. ní gbogbo ọ̀nà olúwa gbé ìrànlọ́wọ́ dìde ní gbogbo ọ̀nà olúwa gbé ìrànlọ́wọ́ dìde ní gbogbo ọ̀nà olúwa gbé ìrànlọ́wọ́ dìde ní gbogbo ọ̀nà olúwa gbé gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ lá dìde ìrànlọ́wọ́ lá dìde ìrànlọ́wọ́ lá makato di mashandiaba ẹ pe orúkọ jésù ìrànlọ́wọ́ ńlá níbi ilé ńlá níbi àyè ńlá gbèdé fún ayé àwọn èèyàn yìí ayé yìí kò rí gbà ayé yìí kò rí gbà let your life receive that help in the yaba. let your life receive that help in the name of jesus ayé yìí kò rí ìrànlọ́wọ́ yẹn gbà ní orúkọ jésù ayé ọmọ yìí kò rí gbà ọ̀nà yìí kò rí ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ kò dìde fún ayé yìí o ní orúkọ Jésù kólúwa kó ràn yín lọ́wọ́ mo ní kólúwa kó ràn yín lọ́wọ́ kó gbè yín níjà kólúwa kó ràn yín lọ́wọ́ kólúwa kó gbè yín níjà olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó gbè yín níjà ó yẹ rí agbára rẹ̀ ẹ rí ògo rẹ̀ ìrànlọ́wọ́ kó dé fún ayé bú lórúkọ Jésù Kristi olúwa wẹ́ porúkọ Jésù olúwa tán tán ìbànújẹ́ mi lónìí mú ìpòrúru ọkàn mi kúrò ẹ pọ orúkọ ọlọ́run kó tán gbogbo ìbànújẹ́ ọkàn gbogbo ìbànújẹ́ ọkàn gbogbo ìpòrúru ọkàn ohun tó mú ọ ronú tó mú ọ sunkún yẹn ọ̀run kó tán lónìí ọ̀pọ̀lọpọ̀ àdá ó kàn mí léwu ó rán mi létí tó bá rán létí ayọ̀ wà mú jójó ni tó bá rán létí ẹni tó bá tẹ̀ tí yẹn bá tẹ̀ sunkún ẹkún ayọ̀ ni ó jẹ̀ gbà ó sọ̀rọ̀ sí mi ibi tó ti ń dùn mí ló ti sọ olúwa mú ìpòrúru ọkàn mi kúrò ẹ jẹ́ kí ìbànújẹ́ mi parẹ́ lónìí ìwọ tó so lórí burúkú dayọ̀ sọ̀rọ̀ mi di rere fún mi ẹ pe orúkọ Jésù sọ̀rọ̀ mi dayọ̀ bàbá níbo lẹ wà láàárọ̀ yìí sọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí dayọ̀ bàbá níbo lẹ wà láàárọ̀ yìí ẹ pe orúkọ Jésù turn my case to joy ẹ pe orúkọ Jésù mi tẹ wá ẹni máa ń ṣúẹ́lì ó dán kí ọ̀rọ̀ mi dayọ̀ ní ọdún yìí o sọ̀rọ̀ mi dayọ̀ bàbá ó dẹ kí ọ̀rọ̀ yìí kó dayọ̀ let God turn your situation to joy ẹ fún mi ní ohun ọpẹ́ ẹ fún mi ní ohun ọpẹ́ ẹ fún mi ní ohun ọpẹ́ ẹ fún mi ní ohun ọpẹ́ yìí kàtàyàbá ohun ọpẹ́ mi ṣẹlẹ̀ ohun ọpẹ́ mi ṣẹlẹ̀ níbo ló wà lipali mashandeyaba màtótó ni makasantoyaba ẹ fún mi ní ohun ọpẹ́ ọmọlọ́run lanu kò gbàdúrà ó dẹ kó ohun ọpẹ́ rẹ kó ṣẹlẹ̀ yìí kàtàyàbá. Let the things of thanksgiving begin your life. In the name of Jesus, open your heart and pray. Let things of thanksgiving begin your own. Ohun ọpẹ́ kò ṣẹlẹ̀. Ohun ọpẹ́ kò ṣẹlẹ̀. Nínú ayé àwọn èèyàn yìí, Rabakatoli Masandayaba. In their life, oh God, let things of thanksgiving begin. Ohun ọpẹ́ ṣẹlẹ̀ nínú ayé yín lónìí o. Ní orúkọ Jésù, ohun ọpẹ́ kò bẹ̀rẹ̀.

laprando totolima kasantiaba ẹ jésù let me have things of thanksgiving jẹ́ ní ohun tí màá dúpẹ́ lórí olódùmarè ní orúkọ jésù ayé mi ò gbúdọ̀ dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ayé mi ò gbúdọ̀ dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ porúkọ jésù let my thanksgiving begin gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa fún mi lọ́wọ́ àwọn ọpẹ́ sí ọ fún. èmi náà. Orúkọ Jésù mi tó wà sẹ́, Olúwa jẹ́ kí ohun ọpẹ́ ṣẹlẹ̀ nú ayé mi. Olúwa jẹ́ kí ohun ọpẹ́ ṣẹlẹ̀ nú ilé mi gbogbo. Ẹ bí orúkọ Jésù jẹ́ mi náà lẹ́nu ọpẹ́ let me have things of thanksgiving jẹ́ mi náà lẹ́nu tó máa dúpẹ́ lórí ah, òun gbàdúrà lọ́sàn-án ò ń gbàdúrà lóru òru báyìí ó yẹ kó máa sùn ni ìrọ̀sán ni jẹ sáré gbà jẹ sáré jù pápápá o tún jí láàárọ̀ yìí báyìí ó yẹ kó máa múra bíṣẹ́ ó ní jẹ sáré gbàdúrà kí n bọ́ lọ́rùn sọ tó wọ́n pẹ́ wà ní jáde ni ah, ah. ẹ tá à ń bá sọ yìí lágbára ju ohun gbogbo lọ ẹ ń tá fọ̀rọ̀ yìí lọ ó lágbára lórí ẹ kí lọ́lọ́run sọ pé òun ò lè ṣe kí lọ́lọ́run tá à ń sọ fún tó lóun ò ní lọ́wọ́ kí lọ́lọ́run sọ kí ni ọlọ́run yìí the God that we are serving kí ló sọ pé òun ò ní lọ́wọ́ tóun ò lè fún ọ kò sọ pé òun ò lówó yẹn lọ́wọ́ kò sọ pé ní ọmọ yẹn lọ́wọ́ kò sọ pé òun ní ọkọ yẹn lọ́wọ́ lọ́wọ́ ẹni tá a ti ń béèrè yìí agbára ń bẹ lọ́wọ́ ẹ ẹ pe orúkọ Jésù ohun láyé tí mo wá yìí ẹ jẹ́ ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ń dúpẹ́ torí pé ni ọ̀pọ̀lọpọ̀ sometimes we give thanks to God because of fear ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá dúpẹ́ ọlọ́run abínú sí ẹ you are thanking him because of that fear ọlọ́run ò tiẹ̀ fẹ́ he want us to thank him he want us to think deeply and give thanks to him tó bá sọ otherwise ah tó bá ní sọ kò ṣe dáadáa tó fún mi o ah pẹ̀lú gbogbo yẹn ṣe yìí ah ọ̀pọ̀lọpọ̀ lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ní pé o gbọ́ pé is God is ẹ̀rù ń bọ̀ ọlọ́run sì pé ó máa tó fẹ́ sọ tó bá ń bínú sọ pé òun bínú mi ò dùn sí hallelujah he talk to you kò sọ ẹ kí ló wá ń sọ nísìn God is not a man ẹ porúkọ Jésù ẹ jẹ́ kí èmi náà ní ohun ọpẹ́ kọ́dún èyí tó parí ẹ jẹ́ kí èmi náà ní ọpẹ́ kí àdúrà tó parí ẹ jẹ́ kí èmi náà lówó ayé kan tí mo wáyé bàbá ẹ má jẹ́ ẹ má jẹ́ ń ba lọ bẹ́ẹ̀ ayọ̀ mi ò gbúdọ̀ bàjẹ́ ọmọlọ́run ẹ sọ́dàdúà orúkọ Jésù ọba tó pọ̀ ní pàtàgbára ohun ọpẹ́ kó bẹ̀ẹ̀ ṣiṣẹ́ lẹ́nu ayé àwọn èèyàn yìí o ní orúkọ Jésù let the things of thanksgiving begin their life olúwa fún wọn ní ohun ọpẹ́ nu ọdún yìí ní orúkọ Jésù olúwa fún ayé àwọn èèyàn lóhun ọpẹ́ nu ọdún yìí makatoli masantoli mashanti yaba laprendo tuko sonto toli makashata yaba la prendo tuko sonto lè máa kàṣí tìlẹ̀ bọ̀ ẹ pe orúkọ Jésù olúwa fún àwọn èèyàn inú wọn pẹ́ ní orúkọ Jésù olúwa fún wọn inú wọn pẹ́ sẹ́ ní orúkọ Jésù olúwa fún wọn inú wọn pẹ́ makato li makaso kásò dólè máa kàtẹ́yà ẹ pe orúkọ Jésù dáadáa olúwa fún ayé àwọn èèyàn ló wọn pẹ́ ohun ọpẹ́ kò ṣẹlẹ̀ ní ayé yìí ohun ọpẹ́ yìí kò pọ̀ ní orúkọ Jésù ayé yìí kò lóhun ọpẹ́ láti sísìn lọ ní orúkọ Jésù ayé yìí kó lówó ọpẹ́ láti sí lọ wogun ìdádúró wogun ìdènà ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ palẹ̀ mọ́ ẹ fẹ́ ayé wọn sílẹ̀ májẹ̀mú ajírégbé májẹ̀mú abárijẹ́ májẹ̀mú aṣọ ayé ẹni dòfo májẹ̀mú ajáyé ẹni síwòwò ẹ gbọ́ ọ̀rọ̀ lónìí every evil covenant over your life that is working against you gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì nínú ayé rẹ lónìí ó yá kó di asán májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì nínú orí ayé ọmọ májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì lórí ayé ọkọ májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì lórí ayé ẹni ní orúkọ Jésù lórí iṣẹ́ ẹni lónìí gbogbo májẹ̀mú tó ń ṣiṣẹ́ lòdì ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ palẹ̀mọ́ ẹ palẹ̀mọ́ gbogbo ohun ìka ènìyàn ẹ palẹ̀mọ́ ní orúkọ Jésù gbogbo agbákágbá ẹ palẹ̀mọ́ lóru ènìní ẹ palẹ̀mọ́ nú ayé àwọn èèyàn yìí ẹ palẹ̀mọ́ gbogbo ètekéte ẹ palẹ̀mọ́ gbogbo àbá òkùnkùn ẹ palẹ̀ mọ́ gbogbo iṣẹ́kíṣẹ́ ẹ palẹ̀ mọ́ ní orúkọ Jésù ẹ palẹ̀ mọ́ pack and leave pack your and leave gbogbo agbákágbá ẹ palẹ̀ mọ́ agbá káfárì tí bẹnu ẹ̀jẹ̀ Jésù ó bá gba ẹ̀jẹ̀ ẹ gba òmìnira ẹ gba òmìnira ẹ gba òmìnira ẹ gba òmìnira ẹ gba òmìnira ẹ gba òmìnira receive your liberty receive your liberty receive your freedom receive your liberty ẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ogun gbogbo tẹ́ gbé wọnú àdúrà yìí from every battle that confronted your life that you are confronting that is confronting you gbogbo ogun tó ń bá ayé rẹ jà gbogbo ogun tó ń bá iṣẹ́ rẹ jà ní orúkọ Jésù lórúkọ Jésù ọmọ Ọlọ́run alààyè tẹ̀tọ̀ wá ó ẹ gba òmìnira ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè wá ẹ òmìnira ní orúkọ Jésù ọmọ tẹ gbọ́ ohùn ìsókè níwájú rẹ̀ ẹ gba òmìnira ní orúkọ jésù násàrẹ́tì ẹ gba òmìnira ní orúkọ jésù ọmọ ọlọ́run alààyè ní orúkọ jésù ẹ gba òmìnira lọ́wọ́ tó dààmú ọkàn yín lọ́wọ́ òpòrúurú ọkàn lọ́wọ́ ìdáyà ọkàn lọ́wọ́ ẹ̀rù ọkàn lọ́wọ́ ìbẹ̀rù ọjọ́ ọ̀la lọ́wọ́ ogun báwo ló máa ṣiṣẹ́ níbo máa gbé bàbá yìí bá tanu fẹ́ lọ sọ̀rọ̀ lọ ní orúkọ jésù lọ́wọ́ agbára yẹn ẹ òmìnira ẹ rí olúwa ẹ ìdáǹdè rẹ̀ ẹ rí ìṣẹ́gun olúwa ẹ rí ìdáǹdè rẹ̀ ẹ rí ìtúsílẹ̀ rẹ̀ ẹ rí ìṣẹ́gun ìbùkún rẹ̀ in the name of Jesus we come in agreement in the name that is above every other name and we decree over that battle that battle is over ogun yẹn ṣẹ́ lónìí ogun yẹn wọlẹ̀ ogun àrọ́mọbí yẹn ogun àṣedànù yẹn ogun àṣedànù yẹn ogun àṣedànù yẹn ní orúkọ Jésù. oh wallet is over. That battle of that failure is over. That battle of that sickness is over. In the name of Jesus. Apani àṣẹ, wallet, ẹ̀rí ìrànlọ́wọ́ gbà, ẹ̀rí àánú Olúwa gbà, ẹ̀rí ògo Olúwa, ẹ̀rí ìbùkún Olúwa, ọ̀nà yín kó là, ògo Olúwa kó fa la ké pè é? gbogbo agbá ń bẹ lọ́wọ́ ẹ̀ kí lọ́lọ́run yóò lè ṣe? Ó ni Ọlọ́run gbogbo ẹ̀rá, ó ní ìjó Ah! ó ní ìjó nǹkan ṣòro fún he say i'm god of all flesh is it anything too hard for me to do that mean what you are going through he can do it that mean what every one of us is facing tonight gbogbo ń tàn dojúkọ ó lè yanjú ẹ ó ti sọ bẹ́ẹ̀ ó ní èmi ni ọlọ́run ara ìjó ṣòro fóun ìjó mention it name it ìjó nǹkan ṣòro fún òun láti ṣe bí ọlọ́run tí gbogbo nǹkan ò ṣòro fún gbogbo tí ayé àwọn èèyàn yìí gbé wá síwájú ẹ̀ta gbé wá lọ́wọ́ ní àárọ̀ yìí ní orúkọ jésù o ti pera rẹ bẹ́ẹ̀ ó yá fi àánú fọhùn sí àmín ṣàmì ní orúkọ jésù wọ tí gbogbo nǹkan ò ṣòro fún wọ ti sọ bẹ́ẹ̀ ó ní èmi ní gbogbo ọlọ́run gbogbo ẹran ara I'm God of all flesh that's nothing is too difficult for you to do ó ní kò sóhun tó ṣòro fún ìwọ ọlọ́run gbogbo tí àwọn èèyàn bá wá síwájú ìwọ ọlọ́run láàárọ̀ yìí ní orúkọ jésù ìwọ ọlọ́run gbogbo ara yìí tó pé báwo la ṣe fẹ́ mọ̀ ṣé púpọ̀ sọ bẹ́ẹ̀ la gbàgbọ́ hallelujah ṣé púpọ̀ sọ bẹ́ẹ̀ pé ọlọ́run sọ bẹ́ẹ̀ a sì gbàgbọ́ yes that's the first step He says, The Lord says it, and we believe it. He says it, and we believe it. And not only that, also He proved Himself by proving Himself to it, we believe it. Hallelujah. Not only that He declared it, not that He told us that He can do it alone. That's the first step. You believe. Faith. Faith. Say, Yes, I believe. That's faith. That's number one. You have to believe whether you know oh i have to see it mo láti is evidence of things you don't see Me, oh, the rí but not because is he, he has declared it to us not only that ọlọ́run gbọ́ òdo lórí yẹn torí pé ó he proved himself to be gbà èmi ọlọ́run gbogbo ara ó ka aṣòro fún láti ṣe bí eh, ok ó sọ bẹ́ẹ̀ ok báyìí la ṣe fẹ́ mọ̀ nígbà tí ó bá fa àánú ayé rẹ hallelujah ó sọ fún ó sọ fún ó sọ fún Sarah pé ohun kankan ṣòro fún un kò sì dá kò kọ sọ bẹ́ẹ̀ kó rẹ̀ ó prove ẹ̀ jáde fún pé ok kó lè mọ̀ pé wàá dẹ̀ bímọ ní àkókò yẹn ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ẹ rárá o báà làwọn yìí náà fẹ́ á mọ̀ pé ohun tó sọ yẹn òtítọ́ ni gbà tí wọ́n bá rí inú ayé wọn tó bá ní ẹ̀rí náà ni ẹ wọ́n gbogbo ẹ rárá tí ohun kan òṣòro ṣe agbàgbọ́ agbàgbọ́ pé wo tó sọ yẹn bẹ́ẹ̀ ni afẹ́ kó wá sọ di mímọ̀ nú ayé àwọn gbogbo àwọn tó wà nú àdúrà yìí olúwa ọlọ́run ìsírẹ́lì mo fẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn di mímọ̀ pé kò so nǹkan tí ó ṣòro fún ọ láti ṣe ìwọ jésù ó yá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàmì dáadáa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ do it o oh god begin to tell the lord where you want his grace rest on you ibi tẹ̀ fẹ́ fẹ́ ìyanu yẹn màtólì màkàsótólì màkàṣàtẹ̀yàmà. Rapanto limaka yaba. Ibi where do you need that miracle to happen for you? Ó ti pera rẹ̀ bẹ́ẹ̀ he has declared himself that is God of all flesh. I mean what you are telling him is not difficult for him to do. Not because he declared it alone but he show forth is to prove himself. Kó fi ara rẹ̀ hàn kó sọ̀rọ̀ rẹ̀ di mímọ̀ bẹ́ẹ̀. Olúwa ṣe bó ṣe tó yẹn. Olúwa ṣe bó ṣe tó yẹn. Olúwa ṣe bó ṣe tó yẹn. Bó ṣe pera rẹ̀ pé gbogbo ara ni ọ́ pé kò sí nǹkan tó ṣòro fún ọ nínú ayé àwọn tó kò tó yàdàbàgàbà ní orúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nú ayé làwà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olùgbàlà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ olùgbàlà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìkà tó yàmà kàpáyàbà mi bí yàn ń oyè yínká ọláyínká mọ̀ oyè oyè oyè hallelujah olúwa ṣe bẹ́ẹ̀ gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa olúwa ẹ ti tóbi tó mo fẹ́ ṣorí keep on mo tẹ̀sí èmi gangan ti gbàgbé but I keep on remind keep kí yẹn wá èmi gangan ti gbàgbé nípa ayọ̀ yẹn hallelujah ah, mo ti gbàgbé praise the Lord but mo ṣe ń gbàdúrà yẹn mo pé kí ni yẹn ṣáà wá I don't know wẹ́ni wa bẹ́ẹ̀ nìkan gbé dání ni o I don't know hallelujah ṣùgbọ́n màá gbàdúrà sí ẹ lọ lò ó fi gbàdúrà sẹ́nu ọ̀nà rẹ̀ the covenant ọlọ́run bá dán májẹ̀mọ́ dá ó bá I can pray on it on Saturday maybe tomorrow tomorrow okay for those that are hearing for the I'll probably do the last day on it on Saturday praying upon it and you move on from that. lórúkọ Jésù ìwọ Ọlọ́run Ísírẹ́lì ó ti pè wá ní iyọ̀ ayé ó ti pè ayé àwọn ẹ̀ ní iyọ̀ ayé lórúkọ Jésù àfihàn yìí we are standing on the point of contact with you o God adúlérò ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ májẹ̀mú ọ̀rọ̀ rẹ pé àwọn èèyàn yìí iyọ̀ ayé ni wọ́n ayé wọn kó bẹ̀ sí ní àdùn ayé wọn kó bẹ̀ sí ní àdùn nínú ilé wọn ayé wọn kó bẹ̀ sí ní àdùn ọ̀nà wọn kó bẹ̀ sí ní àdùn ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ sí ní àdọ̀ ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ sí ní àdọ̀ ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ ní àdọ̀ ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ ní àdọ̀ ayọ̀ rẹ ò ní sọnù ayọ̀ rẹ ò ní bàjẹ́ mo gbàdúrà yìí kàtá you no lose your joy ọ̀tá ò ní jà ọ́ lólè ayọ̀ rẹ ayọ̀ rẹ kó di mímọ̀ fún ayé o ní orúkọ jésù agbára májẹ̀mú ọ̀rọ̀ rẹ pé àwa ní iyọ̀ ayé kó di mímọ̀ ìwọ ọlọ́run tó sọ pé o tóbi gbogbo ẹni tó wọ́ ọmọ sí wọn nínú gbogbo ẹni tó wá ìwòsàn ṣe bẹ́ẹ̀ ṣègbó ṣe ní má jẹun lóhun tó fẹ́ ṣe tó ní kí n máa lọ Olódùmarè ohun tó fẹ́ ṣe ni kò ṣe ní àárọ̀ yìí nínú ayé àwọn tó gbẹ̀kẹ̀lé ọ tó gbójú rẹ ṣe ohun tó sọ pé ó fẹ́ ṣe yẹn jẹ́ ká gba ìtúsílẹ̀ gbogbo ọwọ́ tí ó ti tó ń fẹ́ ìwòsàn kó gba ìwòsàn gbogbo ayé tó ń fẹ́ ìwòsàn kó gba ìwòsàn títóbi bó ṣe tó yẹn pé ìwọ ni Ọlọ́run gbogbo rárá pé kò sóhun tó ṣòro fún ẹ jẹ́ kí àwọn èèyàn kó mọ̀ bẹ́ẹ̀ Let them know it. Let them see it. Let it manifest in their life. And let them return with a great testimony. In Jesus' name, our Lord, we pray. Amen. Amen. Amen. In Jesus' name. Let just put in mind today is the first Friday of the month. I shall have opened the line, but remember it's midnight. So I'm going to open line in the morning, which is easy, and I'm going to do it on Saturday. So I will uh, and please, I say Thanksgiving is Thanksgiving a, a day is coming up told us that I was just going to open the line and do a prayer of agreement with you. We're going to do a prayer of agreement after we pray three days and also open the line. We agree on that what you are trusting God for. So like I agree with you. So and that's a prayer of agreement. But thanksgiving is just we thank God, not like a prayer, you know. So we thank God. It's not a prayer point, prayer time like you know. I don't, I don't want us to do that. Just give thanks to God. And if you want to text, text, oh, this is my Thanksgiving. Uh, so every first Friday and every first Saturday we do that. So I will, I will not open the line tonight because it's midnight here. It's around after two, and I know that there is a prayer by six again. So I know that Lord Jehovah God is a great thing in our life in Jesus. So those that want to do it in your English section, you can really break it down so you can do it in English and also you can do Yoruba section if you want to. So they will, um, so will not just stay on Thanksgiving. I think uh, just short, short, short, short. Thank God, thank God, thank God. And, and I know that Lord Jehovah God will do great things in your life. You have a testimony. Let me just say testimony time. Can I put the testimony time on Thanksgiving? Okay. Uh, let's see how you want to a testimony time. So, because I don't just want us to just, uh, you know, turn it to a prayer point. You know. I know Lord Jehovah God will do great things. Àdúrà rẹ yóò gbà, ẹ̀rí yóò fa àánú ayé rẹ in the name of Jesus. Bẹ́ẹ̀ ṣe ń jáde kẹ́ jáde sọ́wọ́ ọwọ́ ohun rere o. Gbogbo ohun tẹ́ ti ń wá látijọ́ ẹ̀ kó ṣẹlẹ̀. Ohun tẹ́ ti ní kò ní dàrú. Èṣù ò ní jíire yín gbé. Ayé yín kó kún fún ọpẹ́ fún. Níwájú Olúwa bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa. Wọ́n tó ń dóde ẹ̀rí ẹ̀ kí ilé ẹni tó ṣú kí ẹ̀rí tiẹ̀ náà jáde. Before today over. Let your testimony manifest to you. Kí ilé ìní tó ṣú, kí ilé ìní tó parí, kí ẹ̀rí tiẹ̀ náà jáde fún ọ. Ọ̀rọ̀ àṣẹ yẹn kó tọ̀ wá. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. God bless you. Thank you for being here. God bless you. Thank you. And also today in the evening by 5, I've set it out, partner prayer by five today in the evening. So So God bless you. So in the morning by six and by five in the evening my time, you know, prayer for the partner. You can join. Everyone can join if you know. You know I told you you are the one that know that whether you are partner or not. God bless you. Bye bye. And get your oil with you. Oil. God bless you. Bye bye.